nínú àkídà wa pé lẹ́yà sóòlù àhẹ́dùn tẹ̀sírí ẹni tọ́tọ́ kùkọ́ láti máa gbófin kalẹ̀ fún wa tabbara ya sabo mai kina ku lobe ko da ya wa fara alwajib as-sunna al-maqru al-haram al-mubah ẹni mo lẹ́tọ̀ọ́ láti gbé kankan

ǹjẹ́ ó dáa nínú ẹ̀sìn Islam kí wọ́n ti tí àwọn nẹ́tíwọ̀kì bí ìsanra ti yẹn tẹ̀lé ní wọ́n wá nínú èrè lọ àwọn àgbà àgbà ìbéèrè lọ wá jẹ́ ẹ̀bùn náà fún wọn lórí ẹ̀ka àlùbá tó bá já wípé kò ní extra charges yẹn nígbà àdìsán owó mi àbí àní wọn ò ní yọ owó mi nínú kírẹ́dìtì wa bí abẹ́rẹ́ nísìn wọ́n tẹ́kìtì wa wípé yẹ̀bẹ́ kírẹ́dìtì ní nàìjíríà bákan ìwà ní nàìjíríà àwọn tẹ́kìtì wa wípé lórúkọ gọ́ọ̀mù Lagos state àdèmọ́ ìfún wọn já lórí tẹ́kìtì ẹ̀yọ̀kan ní ẹ̀bá sẹ́yìn náà ṣùgbọ́n látara ilé ilé ìsìnkú ìbéèrè àti èsì tábà fẹ́ dáhùn wọ́n wá yọ àlékún lórí ìdánmọ́já bí àpẹẹrẹ sí ọmọjá five naira tí a máa sẹ́ni tẹ́sì náà bàbá wọlé ìtàbá fi dáhùn ìtàbá fẹ́ sẹ́ni èsì wọn padà wọ́n wọ́n já ten naira ó ti yé òwúrẹ́ lẹ́yìn arábìnrin ó bọ́ sábẹ́ alùpùpù òun náà ní kẹ́kẹ́ àgbẹ̀sẹ̀ arábìnrin àwọn òṣèlú ọlọ́pàá aláṣà àkàkùn wọn alẹ́ ní الأوثان والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه ọlọ́run ní ìjọba àpapọ̀ wọn ní ẹ̀rí ọtí ìlú tí wọ́n ń dára káyìí dáàbò bákan náà wọn aslam àti àwọn kan tí wọ́n fi ń ṣe àwọn kan tó ń gbélé àwọn gbogbo òṣà bíi òkúta òṣà wọ́n á sọ àbáwọn kan tẹ́lẹ̀ wọn fi ń ṣe eré ìdíje wọ́n mẹ́sẹ̀ níwájú àbí nǹkan tẹ́tẹ́ wọ́n á sọ èmi lè lóyún èmi lè lóyún tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ní sinimá wọn ti bẹ́ẹ̀ pàṣẹ ìbò ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹni tí sún ẹ̀gbin ẹ̀ṣẹ̀ nínú àwọn ọmọ tí ìbọn máa ń ṣe ẹ̀jìnà sí tí ó lè ha àbùkù wa kí àbùkù àdúgbò wọ́n bá dá sí pé a máa ní tó máa ń já náà ni wọ́n já tọ̀ wọ́n máa ń yan wí wọ́n máa fún wa lẹ́bùn sí wáyé ìsílá ìdí níbẹ̀ tí ó bá fún wa arẹ́bà ní kàmá sọ̀rọ̀ bá àwọn ìgbàlẹ̀ sẹ́lẹ̀ olùmọ̀sán àìlè ìgbà àwùbá kàkà àtìgbówó arẹ́bì ní ẹgbẹ́ tí ó bá ṣe dáadáa sí ẹgbẹ́ fẹ́lẹ̀ yìí ẹgbẹ́ ẹ̀rí ìwò orí ẹgbẹ́ sí. ọ̀rẹ́ tẹ́sí wọn ti bá ti kẹ́bàá ní tẹ́sí pé tẹ́kẹ̀ ní orí rẹ̀ sí tàkùn ní máa ń kó ìlànà ọlọ́run káyọ̀ 对，那很难，还有。 na ìwé wáyé pé iná ń pè ní al-ikhlas iná ń pè ní ó wá sọ fáwọn èèyàn kí wọ́n sin ọlọ́wọ́ wa lọ́nà yìí ṣùgbọ́n plus ìmọ̀tò bẹ́ẹ̀ ní ṣókí òun náà ni ìfúrọ́ọ̀dù ìbáàdà ìfúrọ́ọ̀dù ìbáàdà lillahi wahda ká ṣe ìjọsìn ká ṣe lọ́tọ̀ fọlọ́wọ́ nìkan níta bá ti ṣe ká ṣe fọlọ́wọ́ nìkan lọ́dún ilé tó wá sí yìí ó lè jẹ́ ìkan nínú àwọn ọmọdé ìrúnṣẹ́ náà fún wọn gba ìjọsìn lọ́wọ́ ẹni tí ò bá sí ní nínú ìjọsìn ọlọ́run ò ní gba ọmọdé mẹ́ta kò ní bẹ Allah subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo ni eré ìjọba onáni al-ikhlas al-ikhlas muhammed lila ká da iṣẹ́ yìí ká da ẹ̀kọ́ náà nìkan ẹlẹ́kẹta onáni al-muwafaqa oṣù déédéé bára bí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí oṣù ní wá fún wa tí o bá ti sí ìkànnì mẹ́ẹ̀ta yìí ló ṣe wọ́n mọ́ ní ọlọ́run tó ti gbà lọ́wọ́ yìí. ìdílé ẹlẹ́gbẹ̀ẹ́ ní báyìí wà ní parí yẹn bẹ́ẹ̀ wà lọ́wọ́ ọmọ àkà ọmọ ọ̀sẹ̀. wọ́n ní tí yẹn bá sẹ́yìn ní bá sí sísá kan wọ́n yà ní pé òun ò gbà àbí òun ò tí ì ṣe tán àbúrò òun gbàdá ìdádúlé káfíńsì káfíńsì ní sẹ́yìn ìgbà tó bá sí sẹ́yìn lẹ́tọ̀ọ́ kò bá dáa na kò sí láìsí níbẹ̀ àríkò tí ó tako nínú ẹ̀sìn. pé àgbà wọn sígbà wo ni a lè yẹ ìwé jìnnà àti pé ìgbà wọn sígbà wo a lè ka ṣúwọ́tì sáà fún ìwé jìnnà. na ìwé jìnnà ìgbà wọn sígbà wo la lè wẹ then south africa africa ìgbà wọn sígbà wo la lè ka oríṣi ọ̀nà méjì ló máa fà gbogbo ìwé jìnnà àwọn kan wò nígbà tó ìyáàdé ìjùmọ̀ ìwé yìí ẹ̀tọ́ ọjọ́ ìjímọ̀ ni tí wọn tó bá ṣe léyìí lókùgbà tí àlùfáàjà rẹ bá fi lè là nígbà ìjímọ̀ ni wọ́n ti di láǹfààní láti wẹ̀ẹ́ tí gbọ́dọ̀ bá wá ti dín mọ̀gbẹ́ náà ìwé tí wọ́n ti wà náà. àwọn tí wọ́n ṣe léyìí àwọn náà ni wọ́n sọ wípé ìwé ìjímọ̀ jẹ́ ọ̀rọ̀ ìyọ̀ lórí ẹni tó wá ìwẹ̀ yìí kò wà fún ìjọ jímọ̀ ó wà fún èrò júmọ̀ àyè ṣùgbọ́n sọlé iná bẹ́ẹ̀ pé a bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ láti ìgbà tí àgbàdà ìlú ọ̀rọ̀ pọ̀ lórúkọ ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pọ̀ gan kúdésì ṣùgbọ́n iná rinlẹ̀ pé lẹ́yìn àgbàdà rí aláǹfààní láti láti láti wẹ̀ ẹni ìwẹ̀ júmọ̀ náà àwọn sọlé yìí àwọn wá dé lórí pé ẹnikẹ́ni tí ìtumọ̀ bá ti jọ́rọ̀ ìrẹ́ lórí gbèsè ìrẹ́ tẹ̀ lówẹ̀ tó ọ̀rọ̀ tí wọ́n lóbìnrin lè kó dá sí méjì àwọn obìnrin ò ní wẹ̀ àti bá dá sí ọgbẹ́ láti ìtumọ̀ obìnrin wà ní ìtumọ̀ àtọkùnrin tí bá ní ìtumọ̀ kan wẹ̀ na aláàárẹ̀ arìnrìnàjò tí ó ti mú ìṣọ̀rọ̀ lórí ẹ̀ àbẹ́rú tí ó ti nígbà wọn ni wọn yìí lọkùnrin lóbìnrin ni wọn ni wọn yìí ní ẹwọ ìdí tó nígbà mi ṣe o òkú múlẹ̀ ọ̀rọ̀ wọn kò fẹ́ nàá sọ̀rọ̀ mọ́ àwọn ọ̀sán láti sára mi ní. Muslim Jumwa ìwé ìdímọ̀ wájibu aláàkúnlẹ̀ mọ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn ìdí àti ìṣòro sọ yìí ṣe wípé ẹ̀rí ní ìdí gbogbo láti lè bàlágà náà lọ́kùnrin lóbìnrin tí mo jẹ́ náà ìlú ẹ̀kọ́ náà lórí ẹ̀ láti lè bàlágà. ṣùgbọ́n àwọn tí wọ́n wò pé ó wà fún ìwẹ̀ ó wà fún túmọ̀ ìyẹn ìlú túmọ̀ ló wà fún àwọn ohun àdéṣe láti sọ̀rọ̀ mọ́ àwọn àtúnṣẹ́lẹ̀ láti fi ṣe àlàyé nípa ọlá tó bẹ pẹ̀lú tí ó bá bá jọjú náà ìgbọ́dọ̀ nínú ẹni yẹn ó wá wẹ̀ nígbà tó wẹ̀ ó wá lọ ó kúrò lé olómọ́síláṣí ó wá ń kó retí ẹni ó kí gbọ́dọ̀ lọ́rùn nínú títí títí títí mọ̀. tó o méjì náà wà fẹ́sì tí wọ́n ti wò à òun náà nì ọba àlẹ́ ìsì ti gbó lè lọ́rọ̀ wọn fẹ́ sùn pé ìgbẹ́júmọ́ ó wà fún ìgbẹ́kẹ́ tí wọ́n fẹ́ kí ìrọ̀júmọ́. bákan náà ní sọ pé ìjáàbù lílò fún obìnrin. ìjáàbù lílò fún obìnrin gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ wọ́n tó wá ń sọ fún ìwà gbọ́ àti pé kí nìyẹn lè ṣe àti pé àwọn ìyá tó ti wọ ní sixty five seventy four kí ni ọ̀dọ́ lè sọ. na alhamdulilah uh, ìbéèrè tó wáyé lórí pé ìjáàbù lílò fún obìnrin kí ni ìdájọ́ ìlú Islam gómìnà tó lo hijab táwọn ní hijab òun ni tó bo èèwọ̀ ẹ̀rí tó bo wọn wọn kò ní hijab tó bo wọn wọn kò ní hijab ẹ̀rí pé gbàgbé sánmà máa bò mọ́lẹ̀ kó ló bá ti lè wọ̀ sánmà ti bò ní náà ti lè hijab fún ọ̀gbìn so gàgá tó wà láàrin nǹkan tá a ti rí kìíní yẹn kò náà kò ní ṣùgbà wọ́n nípa lọ sí ìmọ̀ra obìnrin gàgá tí obìnrin tó ti bo àwọn ààyè ẹ̀ṣọ́ àbí àwọn ààyè èèwọ̀ èèwọ̀ láti fi hàn síta òní à ń pè ní ìjáàbù nígbà míì wọ́n máa ń lo ìjáàbù wọn náà lè láti túmọ̀ sí ìmáàr ìdákùnrin ìmáàr òun ni nínú èdè lábáwá ìtumọ̀ wọn jọra wọn gbọ́n láti ní kámùrù ìdákùnrin kámùrù òun ni ọdún ìfowópamọ́ mọ́lẹ̀ ọlọ́run ṣe kámùrù ọtí mímu ní òkú ọtí máa ń létí mọ́rùn mọ́gbáyà dé ìsàlẹ̀ ìgbáyà ìtòbìnrin yìí lò bẹ́ẹ̀ lọ́pẹ ní ìmáàmù ẹ̀rù lọ́pẹ ní ìmáàmù tó a rí i pé ó bẹ̀ sí dédé ìjáàbù tó gbé kí méjèèjì bò ó tó jẹ́ ìwọ̀ bẹ́ẹ̀ nìkan láti rí wọ́n fi dùn mọ́lẹ̀ náà àgbà bí wọ́n tún lo jìlbáàbù wọn ló ti báàbù fún ìdáhùn torí ṣe ti báàbù náà láti wá bo ààyè èèwọ̀ tẹ́lẹ̀ fún wọn gbọ́dọ̀ rí òun àbí láti bo àwọn ààyè ẹ̀ṣọ́ tó lè fi níyàn síta so ìjáàbù lẹ́sìn Islam obìnrin mùsùlùmí ó pàtàkì débi wé orígun kan ní ní orígun ìmúra obìnrin orígun kan ní ní orígun ìmúra obìnrin bẹ́ẹ̀ sì ni. Islam kò fún wa ní pátánì kan pàtó nípa yìí pé bá ṣe rán ìmọ̀rù wa àbí ìjáàbù wa báyìí ni Islam fún wa pàtó ibù ìjáàbù ọmọ túmọ̀ sí ní kọ́ọ̀mù torí pé ó bo ojú obìnrin ẹni ní òyìnbí ó bo bá bojú tó lo ìbọn ẹ̀ẹ́dẹ̀kọ́ọ̀mù àmọ́ túmọ̀ sí ìjáàbù. So Islam fún wa ní tó lè rí àfi ọkọ òun ni nítorí yàtọ̀ sáwọn náà sọ yìí tọ́ba ti fi àwọn àyè ṣe kúrò ẹni tó lè rí ogún bá lè lè àti wáyé bóyá àsìkò náà lórí tí ó mú ká máa di orí dókítà tí ó tọ́jú ẹ̀ bí alátara ojú ara ni àbí tó wà lábẹ́ tó kú ní abẹ́ ìjábà abẹ́ abẹ́bẹ́ di báàbù tó yóò sílẹ̀ fún lọ́rùn wọn látara ìlera òṣìṣẹ́ ìdílé torí ṣé kí ìjáàbù obìnrin yóò jẹ kan tí ó ní ẹ̀sìn sọ fún wa pé ẹ̀sìn láwọn òbí tó báyìí láti máa ràn sọ fún wa ẹ̀rí bẹ́ẹ̀ pé yẹ́n wọ́n sọ yìí kò parí ìyálà wa ìṣàlọ́dọ̀ wa tààlà àdìhá ó ní àwọn obìnrin tí wọ́n bá táwọn ọkùnrin bá kọjá táwọn tó wá sí táwọn ọkùnrin tó ń bọ̀ wá wọ́n á mú etí bèbè ìjáàbù wọn ó fi gbòdì táwọn ọkùnrin tó wọ́n bá rí wọn ẹ̀rí pé wọn ọ̀rẹ́ tí wọ́n fi ti wá wọ́n á méjì lórí ẹ̀wọ̀n fún mi so ìlú oríṣiríṣi ìlú oríṣiríṣi ló ní tiẹ̀ tí wọ́n lò so hijab obìnrin a máa wọ jáde ìṣe èsì ni pé obìnrin ó lè wọ jáde ó dásí pé nítorí obìnrin náà hijab yóò jẹ́ ìtura tó lòun tako ẹ̀sìn obìnrin lè lo hariri sí obìnrin náà hijab ẹ̀rí ẹ̀bí àwọn aṣọ mi náà ìbílì ìbílì ni yá àǹkárá àbí nígbà míì kàfárà nígbà míì ẹ̀sìn náà ìdáàbò ẹ̀sìn òjá yìí ti ìdí bẹ́ẹ̀ tó lóbi máa wọ̀ yẹn kẹ́lẹ́ kẹ́lẹ́ tó bọ̀ máa wọ bíláàkì líle lórí tó bá fi bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n tó bá ṣe tiẹ̀ bẹ́ẹ̀ àtọ́gbẹ́ nìyẹn ó ṣe tí ó tako ẹ̀sìn náà tó gbé àǹkárá ẹ̀ṣọ́ ni gbogbo àlà wọ̀ ọ́ bàbá náà obìnrin náà wọ àtàrẹ́sà àbí wọ ìyẹ́tẹ̀ ní kílẹ̀sì ẹ̀jẹ̀ lóde rárá ní pé òun gan ló lẹ́sì nínú àwọn aṣọ láti ní two five ẹ̀yìn ní ọkọ̀ mẹ́fà wọ́n náà lọ́kọ̀ mẹ́fà bẹ́ẹ̀ ni aṣọ àríyìnrí ọlọ́pàá ṣe ń pa òun láti mọ òwò nínú ilé àti mọ́wọ́ jáde òun wọn débi pé tó bá fẹ́ rà òun lálẹ́ òun fi rà síbẹ̀síbẹ̀ wọ́n lè wọ̀ òun jáde àríyìn so báwo ibi tí ẹ̀ táwọn tá a fẹ́ pọ̀ dẹ́nu láti mọ̀ nǹkan tí àwa fíìl tó fi báwa fẹ́ ṣe é yìí. lọ́wọ́ dá àwọn obìnrin wọ́n sọ pé. àwọn tó bá yẹ kẹ̀kẹ́ kọ́ bá ìlú tó bá lè bèrè lápọ̀ àwọn obìnrin bá lè mọ̀ wà lọ́dọ̀ wa káàkó bá fi dìbò wá síbẹ̀. wọ́n ní pé kí ọwọ́ ṣe àti kí ọwọ́ báwùs àti kí ọwọ́ kí ni wedding goals táwọn ọ̀dùnmáwọ́ tó máa ń wẹ́ sórí rẹ̀ lórí ìjà níjọ wẹ́ẹ̀dì ṣé àwọn ọ̀dùn kóbìnrin kó wọ kó ṣẹ̀ṣọ́ kó wọ áńtírì kó wọ báńkù ṣẹṣẹ àwọn gbé gbogbo ẹ̀ sórí ṣá Báwo blues àwọn tó ń ṣe wẹ́ẹ̀dì ẹ̀ máa ló dàbí white guy fún àwọn tó ń ṣe wọ́n tó sórí. Obìnrin Mùsùlùmí àbí obìnrin generally ọlọ́ba kan wọlé gan-an tó bá ti di àyè ẹ̀ṣọ́ á sì ẹ̀ṣọ́ ẹ̀rọ bá ṣàlàyé fún wa lọ́sẹ̀ tí ó lọ ẹgbẹ́ láti padà pé haram haram haram wọ́n ti di ayé ẹ̀ṣọ́ obìnrin yìí so obìnrin àti ṣẹ̀ṣọ́ wọn ó àyè ń gbà wọ́n ju àwọn ọkùnrin lọ obìnrin lè wọ wọn ẹwà báyìí ló wà yé yé tẹmọnù wa ò ẹsẹ gara ní ilé ìgbà ìjẹrà gbé bẹ́ẹ̀ sì ni tó máa ń pè o wọn náà máa dàgbára lọ́wọ́ gbá lọ́wọ́ gbá lọ́wọ́ gbá lọ́wọ́ gbá arábìsọ̀rọ̀ wà wọ̀ sẹ́rí ẹni bá fi tọrọ ṣàfà àpòwò tó lọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tó ti àdúrà alọ́mọlọ́mọ ayélujára gbogbo òní hàkì láti láhù ṣẹfà. pé ẹni yóò ní láǹfààní àti pé kóhùn síbẹ̀ òun síbẹ̀ nìyí ọlọ́sẹ̀ náà tún yẹn náà ìṣòro orí pọ̀ tó ká mẹ́ẹ̀kì náà lọ́rùn bẹ́ẹ̀ni kan máa ń gbèrú lẹ́yìn kan ṣe kàn wọ̀ ẹ̀ẹ́ bẹ́ẹ̀ni wọ́n á sì ń ṣe kàn wọ̀ lọ́wọ́ wọn náà mọ̀ sọ kúrà ẹ̀ẹ́ ìwọ obìnrin ọmọ ìdánwò ìdánwò àbọ̀síta máa lọ pẹ̀lú àgbàlá gbèsè bó ṣe ń sọ èmi náà sọ mo tó fọlẹ́ àdọ̀la fún àrí ẹ ìyá òwò arábìnrin yìí òun ní wọ́n tí wọ́n ti láti ṣe arábìnrin sọ̀rọ̀ máa ń wọ̀ ìsìlámù kò wá mọ̀ kó ti kú lẹ́yìn àsìkò díẹ̀ tó wà padà wá mọ̀ kó tó ìsìlámù. àrírú àrírú ìdájọ́ ìlú lọ sí sáré. tó ilé yìí ní ẹ̀kọ́ nínú tó bá dá sí pé ẹjọ́ bọ́kùnrin sí wa lára tó ń tẹ̀lé ẹ lára ẹni kejì dọ́là jùlọ ẹni láì nílẹ̀ òye àpapọ̀rẹ̀ ìmọ̀ràn èkó ìmọ̀ràn nàìjíríà wa ní ìsíláìdì níbẹ̀ náà wọ́n fẹ́ kọ́ àmì ìgbà mẹ́rin kalẹ̀ wọ́n mẹ́kọ́ mẹ́rin kalẹ̀ tó ti dókòó yìí wọ́n mẹ́rin jẹ́ náà mẹ́rin kalẹ̀ ọmọ nàìjíríà wọn fọwọ́ lẹ́rọ ọ̀hún wà bá ṣe kírun ọ̀rẹ́ ọ̀dà mídíà ni kò sí tá a bá ti rí ìmọ̀ọ́mù tó sọ láti fi jùlọ ẹ̀yẹ láti síwájú gbogbo àyíkú àwọn àlábẹ́ láti ọ̀dọ̀ àwọn obìnrin kọ́ sọ wípé èèyàn kan kírun lọ ó wá dáhùn ọ̀bìnrin yìí ṣùgbọ́n ó ti dáhùn ọ̀bìnrin yẹn kí èèyàn ní ìtura jọ èèyàn ó yẹ ti kí lákàtọ̀ lọ ìgbà tó ń wá sálámù ó wá fẹ́ sọ ọkọ̀ òun ṣé ẹni tó ń jọ ìyẹn náà tó bá máa kí ní ti ẹ̀kọ́ tó máa fi sọ̀kọ̀ òun ni àbí nǹkan ohun tẹ̀. ẹni tí à ń kí ní lẹ́yìn ẹ̀ wá dára ọkọ̀ òbí ó ti ni pé tí wọ́n bá jẹ sùúrù sáré àlùkọ́bù àbá ìmọ̀mù náà sọ torí pé ìjẹ́ ìlé rìlí sí wa gan gẹ́gẹ́ bí olè rìlí sí wa òun orí náà ẹlẹ́mẹ̀jì tọ́tù sálámù tóbi sálámù àdàlù tó wọ́n bá ti sálámù àwọn òní dìde lèyí pàtó lọ́kọ̀ bá mú yàn ní wọ́n ní mo dáná ṣùgbọ́n àjọ àjọ tán náà tó inú mọ inú ẹni bẹ́ẹ̀ á dùn á sì ìdókòlẹ̀ ọ̀bùnrin torí pé irun tó yẹ tó jẹ kọ̀ọ̀bùnrin nínú ẹ̀ èrú yẹn náà làwọn adarapọ̀ mọ́ sọ́tí yẹn èrú tó ń dí ilé kọ̀ọ̀bí náà èrú yẹn náà làwọn adarapọ̀ mọ́ náà ń pè é jẹ̀mọ́ àìpẹ́ jẹ̀mọ́ jẹ̀mọ́ náà jẹ̀mọ́ látara yìí òkè wọ́n bá gbé bàdí wọ́n bá gbé bàdí á náà fàdé láti pé òun wa ká tó mú ìdúró kan lẹ bàdí tẹ̀lé ìdíje pé wọ́n mọ̀ wá ìkùsílẹ̀ kan láàrin pé a bẹ̀rẹ̀ àjọ bẹ̀rẹ̀ àbí àjọ bẹ̀rẹ̀ nígbà tó bá ti di jẹ́ ó wà lọ́rùn wa nígbà tó bá ti di jẹ́ ó wà lọ́rùn wa bẹ́ẹ̀ náà ni tí ìrọ̀lù tí irun mọ́mù bá dá oye irun mọ́mù dá irun mọ́mù ti bàjẹ́ báwo mọ̀ irun mọ́mù ti bàjẹ́ first raka mọ́mù kapadia àwọn ajá ìmọ̀mù ní raka ẹlẹ́ẹ̀kejì tó ti yé ọ̀làjá ìmọ̀mù dẹ̀fọ́nù wa rí pé sẹ́kọ̀ọ́ raka ìlú ẹlẹ́ẹ̀kejì jẹ̀lì ìlú méjì jẹ̀lì kẹ́kọ̀ọ́ mọ́mọ́ mú raka yẹn lọ wá kó làwọn ti ṣe ẹ̀ á dà tó mọ́mọ́ mú lójú pé ìlú adé wọn àti ìgbé tó ti kàn lóba báyìí ti pé ìlú ẹ̀ tó lọ sórí ẹlẹ́kẹta nìyí àwọn aláṣẹ lẹ́yìn ọ̀gbọ́n lẹ̀ láti wá tó á dára pọ̀ mọ́ àkọ́kọ́ òṣìṣẹ́ fún ìdílé tó yẹ kí mọ́rùn bá ti jẹ pẹ̀lú á darapọ̀ mọ́ á jọ san pẹ̀lú bá a san pẹ̀lú pẹ̀lú ẹ̀ ìlú tú wọn lẹ̀ báwo tó bá jẹ bàálí á darapọ̀ mọ́ làǹtọ́ sálámọ̀ tó tó bá di rẹ̀ wá àwọn òdìdè á tó ìlú sí wa bẹ́ẹ̀ láti wá mú owó ọkọ̀ láàrin náà. ẹni sọ pé tí ìrànlọ́jọ́ òkú gẹ́gẹ́ bí ìrìn ìsìn ojú òkú síwájú ta àwọn èèyàn wá jókòó olójú wa wá jókòó sí lẹ́gbẹ̀ẹ́ ǹjẹ́ ṣé kó dìde ní fún ọ̀nà àbí kó ṣòro sí ẹ̀ níwájú ìrẹ̀lẹ̀ ni ó wà àti pé ọjọ́ pé bàbá rẹ̀ kú àwọn òbí wọn pàmì ara rẹ̀ pé ogun rẹ̀ ọmọ kan sọ pé rárá o ẹ̀ẹ́dẹ́ pé ohun bàbá wọn tó pé bàbá wọn ló ṣe ó lè ṣe àgbè. ọmọ tí bàbá rẹ̀ kú àwọn fẹ́ tó ogun bàbá ní ogun náà ọmọ ẹ lè fún bàbá òun lórí bàbá obìnrin wọn ìyá ogun náà ni ìsì yóò fi ogun ni tó bá ti lè kú gbogbo ohun tó kù tó ṣe kalẹ̀ òkọ́ lórí lọ. Ikú òkú á tọ́ka lórí pé dúkìá yẹn òkú mọ́. Ìṣèlú mọ́ kó tó lè di àwọn wáráta yẹn làwọn tó lè dògún ẹ̀ ọmọ ẹgbẹ́bẹ́ bàbá rẹ̀ ẹgbẹ́bẹ́ ìyàwó ẹgbẹ́bẹ́ ìwéjì tó àwọn ẹni ẹni wọ́n á fi ogún nílànà tẹ̀sí lẹ́yìn òkú tó ẹ bá fámìlì fẹ́ pé nílànà òfin ọlọ́run ọmọ yóò lẹ́tọ̀ọ́ láti rí pé wọn ò gbọ́dọ̀ pé ìdí wọn ò gbọ́dọ̀ kò lẹ́tọ̀ọ́ torí pé tó bá ti lè gbó wọn á fi ogún ẹ̀ òfin ọlọ́run àbàlẹ̀ ká yẹ ọmọ akọ́lé kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àwọn akọ́kọ́ abẹ́kùn yìí ẹ̀sìn ìrọ̀ ìdáná bàbá yẹn á pè títí á pè nílànà ẹ̀sìn bíṣọ́pù lè sá ọlọ́run ṣàlàyé bá ti mọ ní owó àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ní kó tilẹ̀ ó wọ́ sí owó wọ́n gbà ní owó tó àtàkùn akẹ́kọ̀ọ́ wọn dára àlékún pé ẹ àlékún owó pàjáde níbẹ̀ títí owó yẹn ní gbogbo fámílì láti mọ náà àbòsí nìyẹn tó dẹ́ni tó lẹ́tọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí ilé ẹgbẹ́ kálukú gbà àní fún wọn nínú wọn àwọn àdúgbò ń bẹ ìpín ìpín tí ò lè bọ́ wọ́yẹ̀ ni one over two one over three one over six one over eight one over four irú àwọn ọmọ yìí irú àwọn àbí tú náà two three two third àwọn ọmọ yìí ìpín tá a lè yẹ òun ni tó bá ti di ọ̀rọ̀ ogun nípa ọlọ́run aláàfin káàkiri wàhálà ìdárúkọ ọlá so tó ń bá tilẹ̀ bílẹ̀ òun là ń pè ní tálákà tàràkẹ́tù tálákà ló kúrò bílẹ̀ kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ló ju wárápà lọ àtàlù wárápà òun àwọn tó gbogbo ẹ̀ so wárá ẹ̀ nílá àti ti òfin lọ́wọ́ ọ̀la náà bẹ́ẹ̀ lẹ́gẹ̀ẹ́ òun náà ní wípé obìnrin tó tókò sí ìta níwájú ilé wọn àwọn ọkùnrin tó gbogbo adé wọn fẹ́ẹ́ dókòó tó kó sún fún ọ̀la ló gbé wọn kọ́kọ́ mùsùlùmí ìṣẹ̀dá sí pé onímọ̀ lórí títa lé eré ìtàkùn sọ́nà láti sọ̀rọ̀ bá àwọn ìyàwó satu àbẹ́bí ìjà kó ọ̀dùnkún sáré tó ń bọ̀ ẹni oṣù bẹ́ẹ̀ jìnà sí mọ lórí títa mọ lórí títa àbẹ́bí bẹ́ẹ̀ jìnà sí ẹni wọn láti máa bójú wọn lẹ àmọ́ káwọn ti sọ káwọn ti wọn àwọn ẹgbẹ́ káwọn bá ṣe lọ ẹni fàyè tó Lalu kan fẹ́ mú yín jókòó ẹ̀ onípa àtúrú àpọ̀rí kan ẹ wá fún ọ̀nà ní ẹ̀tọ́ rẹ̀ kí ní ẹ̀tọ́ rẹ̀ gbé ìwé ẹ̀dùn ṣàkóso sálàmù salam mọ̀ sálámù sálámù yẹn sálámù alẹ́kùn sálámù alẹ́kùn sálámù alẹ́kùn ẹ̀ dákun wà rọ́dù sálámù ẹ̀ ìwọ̀n dá sálámù padà lẹ́yìn náà ẹ̀ ní rí bàjẹ́ kó lè ní ìgò ní ìlera abẹ́ wà ń ta ẹnìkan wá ń béèrè ẹ̀dàkùn ìjọ ẹ̀ẹ́dùn nàmúrò jọra ní wó ní ọjà òun aláìjá pọ̀ bá yí ìlú aláwọ̀ ó orúkọ lè kórè àwọn tó bá mọ̀ ní ó wọ́n sọ fún un àti bá gbé gbé tó bẹ̀rẹ̀ sí mẹ́rin nípa fún ọlọ́wọ́ lórí ìlú náà wájú kò wọ́n wọn náà wá tú àwà ó lè ní ẹ̀dàkùn ìjọ ẹ̀yìn fún lọ́dọ̀ bá sixty four ẹ̀mọ́ lọ́dọ̀ bá lọ́dọ̀ tó ẹgbẹ̀rún kò ní padà di àdírẹ́sì so ẹni ọmọ orúkọ ẹni yẹ tó nàmọ́ dìbò sí ìdámọ́ ìdí so tọ́mọ́nì wà sọ pé ẹni mùsùlùmí wájú òkú àwọn ọmọ adé tó ti lè kó wọlé pẹ̀lú pé zina lọ́pọ̀ ní zina ó fẹ́ ó fẹ́ ju ọ̀rọ̀ ojú abẹ́ lọ lára ojú bẹ́ẹ̀ lára kárakára bẹ́ẹ̀ ìdẹ́yìn ẹ̀sìn àwọn olùsìlẹ́kọ̀ọ́ àwọn àjẹsìn wọn náà ajá ẹ̀lẹ́wọ̀n tẹ́ gbọ́n ni mo ní ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni tí olórí mùsùlùmí ni wọ́n wà lẹ́nu ìlànà àpáàmì fún pé olórí mùsùlùmí kò ní jẹ́ ọ̀rájá wọ̀nàájá sáfàní bẹ̀rẹ̀ tó fẹ́ wọlé àti tó fẹ́ jáde wọn làwọn ẹgbẹ́ sáfàní o bákan méjì ìṣòro ní mùsùlùmí àǹfààní rẹ̀ kìí ṣe tó máa jáde kúrò kúrò kúrò kúrò yóò jáde kúrò bákan náà wà fẹ́ràn gbọ́ fẹ́ràn àwọn fẹ́ràn àtẹ̀lẹ́ tàwọn ẹ̀ fẹ́ síyàn láì dùdù yẹn ọwọ́ àdéhùn náà ti ní tó kọ jókòó nínú ìlú mọ́kùnrin náà mọ́kùnrin kan á sí náà tí tó bá torí tó ń tó ń ṣe ó pátá tó bá dẹ̀ kí pàtàkì àwọn kan aṣọ yìí ini fi ṣe. ẹni tó sọ pé wọ́n pè yàn ní obìnrin ǹjẹ́ ó lè tọ́ ọkùnrin kau kópe sínú ẹ̀sìn àbí kópe sínú ẹ̀sìn náà àti pé ẹ tó ń pè ní kọ́dìrì kọ́dìrì ṣé àbò kọ́dìrì rẹ kó jẹ́ ni àbí kọ́dìrì tọ́bẹ̀ wá kọ́ sí lórí iye rẹ̀ ǹjẹ́ ṣé ó lè ṣe ń yẹ kó rẹ̀ bí adọ́ pẹ̀ tó lè fi náà ti kọ́ sílẹ̀ ṣé. nàìjíríà ló ń pè é lẹ́kùn ẹ̀sìn ó àbí alájà alùsùnà tó lè pe ẹbí alùsùnà lọ́wọ́ tó mú ọwọ́ ẹ̀sìn gbogbo ọba náà ní ṣe dáwà wà lọ́wọ́ wa àtọkùnrin wa àti obìnrin wa ìwà pátá ṣe dáwà lọ́wọ́ wa ṣùgbọ́n àwọn obìnrin ìṣe dáwà wọ takò amúlẹ̀ fìtìnà amúlẹ̀ fìtìnà òun náà ní bọ́ọ̀lù mi sì dábòbò ara rẹ̀ tí òun kó sínú fìtìnà so eléyìí ló pàtàkì sí pé obìnrin mùsùlùmí àti rídá wà ṣe fún ọkùnrin ló lágbára wọn alágbára náà èsì àkọ́kọ́ ah, tó ní sábàlẹ́ tó ti ní ọkọ ọmọ náà ti bẹ sí yìí ẹ̀rí gẹ́gẹ́ bí àdámọ́ owó ara ọkọ òun fẹ́ fún láyè gẹ́gẹ́ bí mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti lọ ọgọ́rùn-ún ọmọ náà sọ̀rọ̀ àbẹ́rẹ́ tọ́kọ rẹ̀ bá yọ̀ ìdá fún àbẹ́rẹ́ tó bá pọ̀ ẹ̀gbà lápẹ́ ní báyìí ló bá ìyàwó mi sọ̀rọ̀ ní ìdílé tó bá ti sí yẹn kò láti báyà àtúbájẹ́ àti ìlànà lórí. náà obìnrin mùsùlùmí wọ́n fẹ́ ṣe wáàsí nínú ìṣe wáàsí èṣe tí ìrẹ́jì wá sọ́kò ní wáàsí èṣe ìgbẹ́ fún ọ̀sán rárá fún à nínú ìdá báyìí bẹ́ẹ̀ akọ́lọ́sọ láti lè rí àwọn ẹ̀rí méjì kan nípa pé ẹni tí ó bá kí ní tí kò tẹ̀ wọlé pé ọlọ́run sọ pé òun lè gba ìlú rẹ̀ àtẹ̀jẹ́ sí pé sọ̀hábà ibn àbá ìgbó máa lọ tó bá sí lọ́dọ̀ àmọ́bì tán á ti lọ kírun fún àǹfààní rẹ̀ ní kébù láti máa rí àwọn ẹ̀rí méjì. ẹ̀rí méjèèjì ẹ̀rí àkọ́kọ́ nípa ilé tọ́lọ́ àwọn sọ̀hábà tó tó lé àlẹ́ sọ̀rọ̀ àwọn sọ́nà àwọn ará alé wọn wọn sara alé ti nọ́mbà ti nọ́mbà tó ti pọ̀ ẹbí agbolé olùmọlọ ní ìwọn líle o wà ní sílé ìbẹ̀rẹ̀ mi sọfún mi wáyé ẹlẹ́gẹ̀ẹ́jì fúnra fúnra yẹ ẹ̀mí sọ pé ẹni tó bá tún un ṣé òun bá kọjá tó kẹsẹ̀ pé ẹni yẹn pé ọlọ́run bá ó lè gbà lórí mọ́tò àwọn ẹni eléwà nínú nọ́mbà mi dáhùn àmà bẹ kí lọ́la fẹ́ dáadáa fún sí. Ilé ibà rẹ sọ pé kò wọlé. Bí wàá gbẹ̀kọ́ dá kúsẹ̀ kò wọlé. Bí wàá gbẹ̀kọ́ dá kúsẹ̀ kò délé kò wọlé. Olú òdi wọn. Òun náà ni kúsẹ̀. Bí wàá gbẹ̀kọ́ dá kúsẹ̀ kò ti wọlé. Àbá kò wọlé kò kánlẹ̀. Ẹ bá kò kánlẹ̀ sí ẹ̀sìn ẹ̀sìn ní ìtúlẹ̀. Ìgbọ̀n náà gbẹ̀kọ́ dá kúsẹ̀. Ẹ̀yẹ́ ti gbó ẹ̀yẹ́ ti àtẹ́yìn ẹ̀sìn. Ó ti yé mi wọ́n máa fún wọn ipá tó kanlẹ̀ ojú tí ọ̀sán ni lọ́mà àwọn lọ́mà wọn gbá fi Lagos state ẹ̀sẹ̀ tó fi ìyẹn lọ́tọ̀ tó adìsẹ́gbẹ́ ní sọ́dọ̀ àmìyáwó pé àtúnṣe ọ̀sán ní sọ́mà tó fi gbélé ìrìnnà ẹni tí ìṣòro jẹ bá kọjá kókó sẹ̀ láì lè mọ láì lè yá lòun mọ́ láì lè yá lòun mọ́ òun ìdílé wọn la ọlọ́run ọmọ òní gbà bẹ́ẹ̀ ni òun sọ pé kí ni ìdájọ́ ká lè tẹ̀síwá àti pé kí wọ́n fi ọjọ́ orí kí wọ́n lórí yẹn ṣe àwọn ẹgbẹ́ ṣe wá sọ ìwọ ọkọ̀ sí. láti lo tẹ̀síwá kí ni ìdájọ́ ẹ̀. a ṣàlàyé ní ìṣẹ̀ṣẹ̀ tí mo lọ pé tẹ̀síwá lílò tó bá yẹ pé ìjánu á lórí pé ọ̀nà rí i pé àjọ̀mí ṣe òǹkà ni wàsílà ni rizqi wasila àwọn afọ àwọn iṣẹ́ abẹ alùsọ́ọ̀lù alùmọ̀sálà alùsọ́ọ̀lù alùmọ̀sálà ìfẹ́ ọ̀pẹ bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó dá sí pé à ń lò láti lè fi ṣe sí èyí tí bá fi wọn dandan ṣe sí à ń lò wọn fi wọn ṣe sí bí microphone bí speaker bí ṣe bí tẹ̀sùbà ṣùgbọ́n tó lóore tó dáa jù ní sí tánàkì sọ̀rọ̀ máa sàn tó rẹ́kọ́mẹ́ndì fún wa òun náà ní àwọn ọmọ níkà ọmọ níkà tó ti olólórí fún wa ká fi ṣe òǹkà náà lásìkò ọmọ níkà súnẹ̀lì torí tánàkì sọ̀rọ̀ sàn lólórí ló sì tọ́ka wa súnẹ̀lì ìjà wá lè tẹ̀síwá wá lè tẹ̀síwá ẹni bá rí i wípé ìlú ká òmùrọ̀lù bọ́ òun torí pé kì í ṣe pọ́ mọ́ ní kàyẹ gẹ́gẹ́ òun ni agbàlẹ́kọ̀ọ́ ilẹ̀ tó lé sí àwọn tí ń ta nǹkan ní sí ìtàbálẹ̀ nìkan tó kàn sí báyìí kò sọ lọ́gán o ẹni ẹjọ́ sì bọ́lọ̀ ẹ ó túmọ̀ sí pé ọmọ ní kàyẹ gẹ́gẹ́ kúrè àwọn ọmọ ọ̀la nígbà níjọ́ sí à ń sọ ni subhanallah subhanallah kí ló ṣe oúnjẹ sí pẹ̀lú àwọn gbólóhùn tó sọ yìí tí ọmọ níka ó ti ṣe òǹkà ní èsì tó ẹni bá di pé tó máa ń gbọmọ níka làákàyè òun máa ń gùn ó máa ń ṣílẹ̀kùnlẹ̀ kò ní lè pàlẹ̀kùnlé ó fẹ́ kàánú táàtì tó bá tó bẹ́ẹ̀ kò ní mọ̀ wákàtí méjì ó lẹ́yìn nígbà tó bá kó naira five naira hundred naira one fifty twenty naira three hundred alákọ̀ọ́kọ̀ ẹni tó mọ̀wé orí àtàkùn ó ní gan ó ní jáde yunifásitì tó yá ìlú àkọ́bá àkàyè lónìí owó mọ́síláṣí bá tó mọ́síláṣí ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ dáadáa a ń pọ̀ kí ni ìyàwó náà dàgbà wọn lórí pé owó yẹn wọ́n tẹ́tẹ́ náà twenty naira wọ́n dájú bíi hundred naira hundred naira márùn-ún wọ́n wùlẹ̀ kàkúlẹ́tì ẹ̀ fifty naira ni àbí àbí hundred naira ni wọ́n ti di five naira tẹ́tẹ́ naira twenty naira wọ́n fi wẹ̀ mọ́ra wọn yẹ́n lè máa làwọn tó lọ torí ẹ̀ ẹni náà dáa sí ọwọ́ òrò ọlọ́run kò sí ọwọ́ òrò tó pẹ̀lẹ́ bí àfi ọwọ́ gangan àfihàn sí náà ìdésì à ń fi ọwọ́ àbí ṣe òǹkà níjà ti ẹnu sọ náà fi sinú pẹ̀lú ẹ̀. Ìwé wá rí pé tẹ̀sùbá lórí òun lọ́rùn ẹni tẹ̀sùbá. Wọ́n ṣe ní tàbí àbí láti gba àtúntà àwọn ọmọ ọdún kan fáyà akọ́dọ̀dọ̀ bàbá ni. Wọ́n náà ti dúrà eléyìí òjò tí mo bá wọn ìṣẹ̀lẹ̀ wá dúró. Àwọn àgbà àwọn ìṣẹ̀lẹ̀ wá nínú ọdún ní ìlò àfihàn kó mọ́ ọdún lábẹ́ aṣọ kó mọ́ ọdún náà kó ṣòkòtò tó bá ṣe léyìí láàbò ní ìtọ́kùtàkù gẹ́gẹ́ bí àlàyé tí àwọn àgbà èyí tẹ́lẹ̀ rẹ̀ mọ́mọ́ tó ṣe ní àlàyé lábẹ́ bí nígbà náà mọ́ tó ń lò àbáyé wá ti kí n bọ́ sáláàmù bá ẹ̀ka ìlú kọ̀ọ̀kan owó rẹ̀ ni.

kí ló dé hold us back ẹ wọ́n dàbẹ̀ ẹni o kí ló dé iṣẹ́ àtúnṣe náà iṣẹ́ àtúnṣe náà kí ló dé hold us back kí ẹni tẹ̀sí wá jọ oṣù ajẹ́ àbẹ̀tàlù máa ń sùn náà oṣù ẹgbẹ́ tó wá lò kàn ní ìṣòro dánù sùn náà amadala amadala kálò ká kálò tó ká kò sọ wọ́n dánù sùn náà bẹ́ẹ̀ kálò ìka kálò tó ká kò sọ wọ́n dánù sùn náà ìbò ilẹ̀ gáàsì wà nílẹ̀ síbá ìlú àti ìlú àyọ̀ ọkùnrin máa lò sí ìlú rárá nígbà tó máa lò sí ìlú rẹ̀ èyí tó máa sàrẹ̀ lórí kòkòrò ìlú dáadáa ti fi ẹ̀fọ́ lórí ká lò òun náà ní ìta tó bá ti fẹ́ sóòtà ẹ̀fọ́ rẹ̀ lórí ìta nínú ìṣòòtà fún fẹ́ẹ́rì rẹ̀ fún àwọn sáà lórí ìyẹn tó ẹ̀ gáàsì ọlọ́run ẹ̀rú mọ́ ìbílẹ̀ náà ṣùgbọ́n ní ẹni máa gbà wá ìṣúná àti ẹ̀rọ ìjàkà lájà àgbàlagbà tẹ́ bí òní mọ òní iṣẹ́ agbára lókè kó wá kó tẹ̀síwá rẹ̀ sí abẹ́ẹ̀bẹ̀ àkókò kó sínú ọmọ fanáàkù ọmọ tẹ́ ẹni báyìí náà ni kí kárí ní bàbá àwọn oníṣẹ́ yín ẹ máa pàtàkì báyìí nínú àpò yín ní ó rọ̀ wọ́n lọ́rùn ní wọ́n ti rẹ̀ ṣe nínú àkùránì pé kí ẹ̀mọ́ tẹ̀lé wa kí àgbàlagbà. àkọ́kọ́ wọ́n mọ̀ béèrè ìbéèrè báyìí ìbéèrè yìí. òṣìṣẹ́ ìbéèrè pé olú àdá àkùránì. ẹ dáhùn ti ọjọ́ tó mú pọ̀ jù sí àtúntò yìí. béèrè tó wà náà fún ká lè fi àpò fọ́ọ̀lù yìí sí àbí tó lè mọ jẹ bẹ́ẹ̀ fáwọn rẹ̀ tí wọ́n ká ká àpò fọ́ọ̀lù yìí sí ẹ̀kọ́ ni ó máa dá ó wá ká fi àpò sí àpò fáwọn rẹ̀ torí pé làkọ́ ẹ̀rọ ẹ̀lọ́mọ kò sẹ́dọ̀ kẹta láti ìṣòro kan nígbà tí wọ́n kò sí ẹ̀rọ báyìí ṣe. ọlọ́run kan náà ló ní kí fọlá kìí ṣe gbogbo ohun tó máa ń jẹ́ kọ́lé ábùn kọ́lé òun ló wúlò lórí kí àwọn aláṣẹ àtúmọ̀ àtúmọ̀ pè é. náà ṣe ṣe tí mo láti máa yára rẹ̀ pé ká máa tẹ̀. àbẹ̀bẹ̀ ìwé àlè ẹ̀yọ olúwa náà lọ́kọ̀ọ́ra yìí ẹni ẹni ti yẹ pé òun mẹ́fà ní wọ́n ní nìkan náà ní ìlú ẹ̀sìn àìlú ìbẹ̀rẹ̀ ẹ̀jọ̀ àwọn ìtọ́ka wo àbáwọn ẹ̀rí wo lè sí mú wá lórí wípé nǹkan báyìí ẹ̀ ọ̀rọ̀ tó gbọ́ ẹ̀sìn nítorí mẹ́sìn wọn wá kì í kúránì nìkan súnà náà bẹ̀sẹ̀ lọ́gbọ́n àwọn ọmọ àlejò sílẹ̀ ó mẹ́sìn wa bẹ́ẹ̀ ni a ní kùkà átà sí súnà ìjọba ní kùkà sí alukùránì lọ́wọ́. بل نحن أحوج إلى سنة من القرآن علم بها السنة ju Kùránì lọ bí wọ́n bá gbọ́ súnà yìí ìṣe ni Kùránì làwọn padà sí ó di é ṣùgbọ́n ẹ̀ lè gbọ́ Kùránì yìí wọ́n padà sí súnà àkọ́kọ́ Kùránì tó mọ̀ sọ fún yín pé ẹ̀ lè gbóhùn yìí o lẹ́sìn ọlọ́run ni wọ́n á zanna ilé ìdàkìtà asọ̀tẹ́rà kalẹ̀ fún wa anábì sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ayé la kúrò án bìtú báyìí nàbí náà sọ̀rọ̀ kó sílẹ̀ ilé yìí kí wà anábì lè balẹ̀ máa ṣàlàyé ètú ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún wọn lórí ní tá à ń ṣe nígbèésí ayé àbí àwọn tó jẹ́ ìdájọ́ ẹ̀sìn ọ̀gọ̀rọ̀ ẹ̀ inú súnà ló wá àlàyé ẹ̀ súnà ló gbé wá ìtọ́ka sí ẹ̀ súnà ló gbé wá òdiwọ̀n rẹ̀ súnà ló gbé wá mọ́jẹ̀mú ẹ̀ súnà ló gbé wá àwọn afáàní kan tí wọ́n dẹ̀wù dẹ̀wù dẹ̀wù dẹ̀wù dẹ̀wù dẹ̀wù dẹ̀wù tí wọ́n bá bá bá bá bá bá bá bá bá bá bá kò sí tó fún láǹfà láti lè mọ ọmọ ọdún láyé pẹ́ bí àtàrà àdé bí àpẹẹrẹ ìṣẹ̀lẹ̀ ọlọ́run aṣọ náà kọ́ra nígbé wọ̀sáàlì kò wọ̀sáàlì kọ́ ọlọ́run ẹni bá ti rí olè lọ́kùnrin àti lóbìnrin tọwọ́ ẹ̀dí ọmọ ẹ̀dí ọwọ́ àwọn méjèèjì gbáwọn tí bá ti mọ ọdún lẹ́nu ó kàn délé áà ọmọ mi lùkọ́ lóògùn ọmọ mi fún ìtìlẹ́yìn ẹgbẹ́ wọn bá ṣàkẹ́ ìyá àtọ́jú pẹ́wù pẹ́wù everybody kò ìpínlẹ̀ kò pọ́sibú súnà wá ṣàlàyé nígbà sọ yìí ẹ bá lọ wọn túnra fíkì ẹ bá sọ nípa aljinayat alkodod aljinayat yẹn ni àwọn kìtàbù kodod yẹn ni ojúpọ̀nà tó ṣàlàyé lórí àwọn ìjìyà ńláńlá nínú ẹ̀sìn àti àwọn ìjìyà tó wà fún àwọn ọ̀daràn nínú ẹ̀ á rí báábó asárùkọ gbèsè àlàyé lórí àwọn olè ẹ wà kà ẹ oníkùnrin ni mo wá nípa ẹ o ayàtọ̀ náà ni o wàsárìkù wàsárìkọ̀ kápútọ̀ owó àìríyá ọgbọ́n ayàtọ̀ náà ni ẹ wà máa ka ní péèjì mẹ́rin márùn-ún mẹ́fà àti má jẹ́ kí wọ́n lọ sínú àwọn táǹkì ní ọmọ hákùn òmùhàtì kúrò òun ni àwọn ìyá tíra àwọn àwọn ìjẹ́lá ìyá tíra àwọn bẹ ṣe kí ní bá wọnú ẹ̀ tí ó bá ti jẹun ká dáadáa yóò nígbà tí yàn já sí omi òkun ẹni bá kan lẹ́yìn lẹ́lẹ̀ fún yóò tó ní kò ní wúlò fún yàn lọ bẹ́ẹ̀ sì ní ti gbé yàn lọ wúlò àwọn bíi àmọ́bí àti àdúrà ìdáyàwó àgbàkẹ́sì إلى أبي المنفوس المحدد شيخ الإمام النووي إلى أبي المنهاج شيخ صحيح مسلم حوالي على باب البولي فتح الباري مجموع فتاوى so kò sí tí wọ́n fi mọ dára láàrin àwọn tí láì wọ́n ń bèrè ẹ̀rí ẹ̀rí bèrè ẹ̀rí ìdáàbò ǹjẹ́ ẹ̀rí wà nínú ẹ̀sìn ìsọ̀bá yìí wọ́n ti sọ bẹ́ẹ̀ ẹ̀ àkọ́wọ́ àwọn wa fún ẹ yálà nínú kùránì ni yálà nínú hadith ni yálà nínú ìjùmọ̀ ni yálà nínú kìyàsí ni wọ́n ti láyé fún ẹ. torí pé kìí ṣọ́ọ̀bà kan láti mú ìmọ̀ ẹ̀sìn na wọ́n bèrè pé ǹjẹ́ ẹ̀rí wà nínú kùránì ìjọba ọmọdé má tẹríba fún àgbàlagbà kò sí kò sí kódà kò sínú àdéhìsì bẹ́ẹ̀ ni kò sínú ìdílé bẹ́ẹ̀ ni kò sínú ìyáàsì pé ẹ̀rí lórí ọmọdé má tẹríba fún àgbàlagbà kò sí kò sí kájí dáhùn bẹ́ẹ̀ nìyẹn sẹ́yìn mẹ́rin ẹ́ làwọn ọ̀dá béèrè ni wọ́n jẹ́ ìwọ́ àpé ọmọdé bá tẹ̀lé bá àgbàlagbà. wọ́n máa ń béèrè pé ṣé ìwọ́ tó ní kí ọmọdé máa ń kulẹ̀ dọ̀bálẹ̀ pẹ̀lú àkúrẹ̀ tó ṣe yẹn léwọ̀ fún wa. wọ́n ìtẹ́lẹ́bà ní òun tẹ̀lẹ́bà ẹni bá mọ̀ ọ́. ẹ́ ẹfẹ yẹn àbí ìgbà tí ẹgbẹ bá bẹ̀rẹ̀ pé jẹ ìlú àbí oníkà má tọ̀ ni ẹlú à ní ẹsẹ̀ ìlà wọn ni agbọ́dọ̀ tẹlẹ wa aráàlú ni agbọ́dọ̀ tẹlẹ wa tẹlẹ wa ju wa lọ wáàdì oníkà tẹlẹ wa kọ́ yẹn ìgbà tí ìjọba lẹ kulẹ̀ اللهم الله سبحانه وتعالى لي مصاب الحسن ولي وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ohunkóhun táwọn ní máa ń wá fún ní ẹ̀yìn mi bẹ́ẹ̀ ni nǹkan tó máa ń lé ní sáfóró ilé ẹ̀jìnlẹ̀ sí ọlọ́run bá lé ní ìyà èyí ọlọ́run bá lé bọ́ ní wọ́n fi jẹ ní. Tẹ́lẹ̀ ìgbà mi wá fún ẹ̀jì mú. Tó bá ní ẹ̀jì rẹ̀ sí ẹ̀jì rẹ̀ sí. bẹ lórí tó ń tòun gbà yìí pé òun tẹ̀ láṣẹ ọlọ́run lórí ti tiẹ̀ tó fi tó àṣẹ yẹn lòun fẹ́ fi ṣe ṣùgbọ́n àwọn ọmọ ibi ṣe yìí kì í ṣe àṣẹ ìdíráàlú ní àwọn táwọn wá ń kírun náà àṣẹ náà là ń tẹ̀lé ìyẹn láyé fi kí bọ́lá àwọn òṣèlú ká kí bẹ́ẹ̀ sì ni a àbọ̀dọ̀ ṣe ìgbẹ́ tọ́lá ọ̀rọ̀ òkun ọlọ́sẹ̀ ká nínú ẹ̀sìn ọlọ́run wa dáhùn ìjọba bẹ́ẹ̀ òkè sẹ́lẹ̀ ìdúmọ̀ ní tẹ́mọ̀ wọlọ́ ó yẹ padà kó lọ ọ̀jẹ́ náà ẹ̀yin jẹ́ ní bẹ́ẹ̀ ọ̀yá ẹ̀mọ́ lọ́dún náà wọ́n á kú oṣù náà nínú ìdáláṣẹ náà fún àṣẹ ọlọ́nà mọ̀lẹ́kà tí wọ́n tẹ̀lé kì í ṣe ibi wúyá ádámọ̀ then kàdáni Yusuf alayhisalatu wasalam eléyìí nínú sẹ̀ríà tí wọ́n ní òfin tí wọ́n pẹ́ olùkọ́dẹ́gbẹ́ àwọn ará mísúrò àwọn ará ìlú Egypt wọ́n dogun ẹ̀ sí wọ́n dogun ẹ̀ ìgbọ́n náà kò tóri ẹ̀fọn ọlọ́ ló ti ní tẹ̀síìrì ẹ̀ ọlọ́lọ́wọ́ tẹ̀síìrì ayá yìí ayá olùkọ́dẹ́gbẹ́ mọ̀láyíkà àbí àti Yusuf lọ́lọ́run ẹ̀yìn ìyẹn tó àṣà yìí àwọn èèyàn dìgbà nílùú Egypt alábì Yusuf ìlú Egypt ló ti lọ sí dògbà àwọn èèyàn wá pín bá àṣà ìkúnlẹ̀ dọ̀bálẹ̀ ó ní wọ́n yẹ káwọn èèyàn mọ̀ yìí pé àṣà yìí ẹ̀sìn Islamu náà wọ́n tẹ̀sí Islamu yẹn ẹ̀sìn Islamu khas ìṣẹ̀ àm ẹ̀sìn Islamu tó máa bá nàbì sọ̀rọ̀ náà sílẹ̀ ọlọ́run bá ti rí ilé ìwọ̀n fún wa. nígbà sí pé àṣà alábì Yusuf yìí àtàwọn èèyàn àtàwọn àbájọ tó wá síwájú rẹ̀ ṣùgbọ́n pàwọ̀ mùsùlùmí ọmọ yẹn àlẹ́ sọ̀rọ̀ máa sílá èèwọ̀ ní pàwọ̀ ní ó dásí pé ṣírùpẹ̀ ìdásí pé kákúlẹ̀ ká dọ̀bálẹ̀ ẹni máa kúlẹ̀ fún ó dọ̀bálẹ̀ fún ni kò ṣe ṣírùkù kápẹ́ ìṣe ṣírùkù ó kó sínú kí ni máa síyà ẹlẹ́ṣẹ̀ ọlọ́run ò sì ní aláwọ̀ síríkù nígbà kan ó wá lọ́wọ́ ní aláwọ̀ rẹ̀ mọ́ síríkù láti ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti síríkù léwọ̀ ṣùgbọ́n máa síyà ẹ̀ nǹkan mìíràn náà lè ní dáadáa ni nígbà tó wá di máa síyà ẹ̀wù ẹtí nínú lọ́kà àwọn sábà àwọn olóyìn wọ́n mọ ti dáadáa nígbà tó dé lùmọ̀ nílẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n mọ ti dáadáa sọ̀ọ́sàn díẹ̀ díẹ̀ lọ́wọ́ wọn kò sáké síkà ìdí dẹ̀ wù mí ìnira bẹ́ẹ̀ pọ̀ ju àwọn níbẹ̀ lọ ara kan lò bóyá ọlọ́run ni tẹ́ bá ti mu ti yó ẹ ọ̀nà gírù àmú lámọ́ ọmọ ń ròyìn wọn fún nǹkan mẹ́ta ogun ọtí obìnrin ó mélòó ó mélòó obìnrin ọtí ọ̀rọ̀ ìlọ́lọ́ débi pé bàtà yà kan àwọn pé ìdá máa ń kábọ̀rọ̀ wà lẹ́sìn haramu ni ọtí ẹwà jìnnà sí nítorí ká lóko nílé ọwọ́ ń dàńtà àgbàrá sì sẹ́ kò yé àgbàrá àgbàrá sì sẹ́ títì tó bá lóko nílé ẹ̀ tó lè rọ̀ ẹsẹ̀ ẹ̀dúrì lẹ́wọ́n dalẹ̀ ẹ̀dúrì tó dalẹ̀ tí so ọlọ́run bá ṣe léwọ̀ wà ilé sì tún èèwọ̀ ní fún àwọn ọmọdé àwọn ìsàlẹ̀ sọ́nà ìṣe so níṣókí ẹ̀sìn Islam ó takò ó takò ká kúlẹ̀ ká tọ̀wálẹ̀ ilé ìṣe lára ọ̀rọ̀ tá a máa ń gbà kiri so ẹni bá sì ṣe ó mọ̀ pé òun sì dẹ́ṣẹ̀ ó sì dẹ́ṣẹ̀ náà. àkùdé ìlú ti ní ẹni àwọn sọ pé ṣé ó tọ́ kí wọ́n sọ fún ọkùnrin tí wọ́n rẹ̀ tó fẹ́ fẹ́ tó pé bẹ́ẹ̀dì lòun wá jẹ kí wọ́n lè sọ wọn pé pẹ̀lú òun fẹ́ fẹ́ tó bá ti jẹ́ bẹ́ẹ̀dì kí wọ́n lè sọ wọn pé bẹ́ẹ̀dì ni àánú kò ṣe bẹ́ẹ̀dì àti pé ọkùnrin tó fẹ́ fẹ́ igbó táwọn fámìlì máa gbà ọkùnrin ẹ̀ fẹ́ fẹ́ igbó àwọn fámìlì máa gbà ẹ̀ ǹjẹ́ ọkùnrin tó rà ló wá sísà sí kò tí lọ kò tí mọ kò rí rí ìjẹ́ sísá lè sọ fún pé àtúntẹ̀ wá yẹ ìgbésí gbà yìí o bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ìdìbò wọ́n lè mọ̀nà wọn lábẹ́ ìfẹ́sìfẹ́sì tí bóra bàbá mi á ìdìbò pẹ́ dínkù dínkù òun lẹ́yìn tí o ti mọ̀ kò rí rí o ti tó bá padà wá délé tó wá délé ìṣèlú tẹ́yì tẹ́yì oní tó ti mọ kùnrin rí tó ti ẹni ọ̀nà tó bá mọ̀ tó bá ti mọ kùnrin rí tó ti tẹ́yì bùrù. òfin tí gbọ́dọ̀ máa ń pè mọ́ bẹ́ẹ̀ ó ní kàkà àti pọ̀ sísàlẹ̀ láti ṣàbẹ̀yìn ìrẹsìlẹ̀ èèyàn gbọ́dọ̀ fi pamọ́ tó mọ̀ pé òun yóò ṣe wípò méjì náà ló dáa tó ìdúró bẹ̀rẹ̀ méjì ọlọ́sùn ìyàwó méjèèjì bá lọ́wọ́ tẹ̀lé wọn ni àṣàrò kò ń tàràkà kúnnà un mùsùlùmá ọlọ́run rìn wọn lọ wọn náà pẹ́rẹ́ lẹ́yìn bá dé àwọn tó ti mọ ọkùnrin wá bùkà ara àtàwọn tó ti mọ ọkùnrin ìṣòro látàrí jùmẹ́ ní sọ tó fẹ́ ìṣòro lọ pàpà ṣé kò فيبوح bá wọ̀ láàrin àwọn obìnrin ẹgbẹ́ òun wọ̀ ní ìta yìí tó bá ní wọ̀ láàrin àwọn obìnrin ẹgbẹ́ yóò lù ú kò sí lè fẹ́ lórí ìṣẹ̀lẹ̀ àti èèwọ̀ ó ti ìdáṣe léwọ̀ ní ti ìyàwó bàbá ẹni bàbá ẹni ṣe bàbá ẹni pẹ́ sílé ẹ ìjà wáyé láàrin wọn wá kọ wá parí ìjà wá lọ lé wọn owó ni wọn lọ fẹ́ ìlẹ́tọ̀ láti gbé ó ti yé sí lẹ́nu yẹn bàbá yẹn náà wọ́n ní ọmọ lẹ́tọ̀ ìdàkùnrin ọ̀rọ̀ kìí ju ọwọ́ yẹn ní gbogbo bá jásí pé ákídù yéésì ákídù ti ìkọ̀díyà mi tó yẹ pé ọmọ tó bá ṣẹlẹ̀ sí yéésì tó yẹ pé ọmọ tó bá ṣẹlẹ̀ sí ọmọ ọmọ fẹ́ obìnrin kúndé ọmọ wa kọ obìnrin yẹn ní bàbá rẹ̀ lè fẹ́ ẹ̀fẹ́ yẹn àbí ọlọ́ni wà ní ńlá tálẹ́kù ní èké ilẹ̀ tó ẹgbẹ́ ẹ̀ báyìí kí ìwọlé ti wọ̀ lẹ́sìn tó ẹgbẹ́ ọ̀ tó ẹgbẹ́ báyìí kí ìwọlé ti wọ̀ ọlọ́mọ̀ ṣe ákìlì mọ́tò ṣe ákìlì kò sí yẹn kan tó lẹ́sẹ̀kẹsẹ̀ náà tọ́lá ti wáyé láàrin òun àtẹ́ni yẹn tọ́lá náà ni kó bá lè tàbí kò lè tẹ̀ ẹ̀yìn yẹn náà fáfáà wọn mọ̀ pẹ̀lú ẹgbẹ́ wa ti sí ìlú kóòtù ìwọlé fi ìgbẹ́ ní bọ̀rọ̀ láàrin ọmọ akẹ́lẹ́ lásìkò ìgbà. Bàbá fún ọmọ lóyún. àwa ah, mọ̀ ásìkò tí wàá wáyé wọ́n padà ń fún ẹgbẹ́ oyún eléyìí o oyún bàbá òun ni àbóyún eléyìí oyún àlè yìí oyún sọ yẹn méjì yóò kúrò lè wà ìdí torí pé nìkan òṣùbù àlè yẹn nìkan òṣùbù àlè yìí ibi tó rújú o lè fi pé obìnrin fi nǹkan pamọ́ ní ìyẹn tó tọkùnrin bá mọ̀ kò lẹ́tọ̀ọ́ fẹ́ bẹ́sẹ̀ ó wá fi pamọ́ tí inú obìnrin yẹn inú obìnrin yẹn ọ̀rọ̀ ẹgbẹ́ oyún ibi tiẹ̀ ẹ̀ á ṣe tẹ́búrẹ́à pẹ̀lú bó ṣe rídà lọ́dọ̀ ẹni tí ó ń fẹ́ ṣùgbọ́n ó tún wà nínú oyún so oyún yẹn ò ní rídà ìdésì oyún yẹn ní rídà ni bá ti lè bímọ àwọn náà mo bá dé kìí ṣe ọ̀rọ̀ olóyún ló ṣẹlẹ̀ bí àpẹẹrẹ bóyá obìnrin yẹn ti obìnrin yẹn wà lé ọkọ ọkọ yẹn wá ìwà àkọ́kọ́ wá jà wọn ọ̀kọ́ra wọn ọkọ wá jà lórí gómìnà olùgbélé wọn lẹ́yìn kan láti wáyé náà ẹlẹ́rìí bá rí owó mọ̀ ó bá tó kó oṣù bá gbà ó wá ń fẹ́ tó lẹ́yìn oṣù kan oṣù méjì kan àwọn ọjọ́ pé ah, ẹ̀yìn tí ẹ̀ dá ọmọlúwàbí lẹ̀ yìí ẹ̀rẹ́ tí mo gbọ́ rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rẹ́ ṣé o ti lọ́kọ̀ọ́ àwọn ọmọ tó wá lé ẹ̀ lọ́kọ̀ọ́ eh ta lafi da wai ko ka bin ko ne nan bari ko wannan a ni ka musu bani ko ye so wa ko wona ko àwa ṣe idda parí da ru pa si lo ko akidu akọ yo ba je ètò ìṣùgbọ́n délé yìí sì akidu lè wáyé láàrin bàbá tó mọ tó ti bẹ́ẹ̀ obìnrin ojú máa wà lábẹ́ ọkùnrin yẹn pẹ̀lú oyún yẹn ló lè lọ́ọ́ lé wọn tó gbọ́dọ̀ torí kò lè máa wà lábẹ́ pẹ̀lú oyún olóyún ó máa wẹ̀ ti oyún olóyún kò sí abẹ́lẹ̀mí ìjẹ́ tó gbé wọ́n jẹ̀jẹ̀ bàbá kó jẹ́ ọkùnrin mi ó wá gbóyè wá rárá ọkùnrin wọn wà kò sí tájì ló bá wáyé ló lọ bímọ náà tó bá bímọ náà wọ́n yẹ kó wá ṣe kò tó pàdé pé ákìlù dandan fún rẹ̀ gan kò sí lórí àwọn ètò last question.

ẹ̀rú òun bákan náà kí ni kíta àdìká àdìká ẹ̀rọ àkókò orí fún ẹ̀ wọ́n bá lọ sí ìjọ àjọ ìlànà ẹ̀ṣọ́ àná kí ni mo ṣe ẹ̀bẹ́ ilẹ̀ fún mi àyíká tó láti ilé ẹ̀jọ́ sí alọ́ṣọ́ ní mò ní áà ah! ó bá bẹ̀rẹ̀ fún kì í ṣe é ní àkókò. Ah! so nǹkan èyí ń ṣeré o àkókòjọ ọmọ tó ń bá ọmọ tó báyàwó ṣeré obìnrin ìpín níbẹ̀ lóyún ó da àǹtí tọ́ọ̀lì orúkọ ẹ nínú mẹ́ta oṣù ló kánà lò òun méjì pé ara ẹni ọ̀pá fún bí ìlú àìdẹ́bẹ̀ tó tún máa ṣe níjọ́ mi yẹn kó obìnrin ẹ̀kọ́ ṣe yídà ní o aláàbọ̀ wọ́n tún ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì ẹ̀ mi tọ̀ ó tún pọ̀ ẹ́ ó bẹ̀rẹ̀ ọ̀kan wọ́n ní ìṣẹ́lẹ̀ ìkẹta báyìí ó lọ nù òwò ìfẹ́ mọ́ láíláí àdóbi ọba tó lọ fẹ́ lómi wọ́n fẹ́ra wọn nífẹ̀ẹ́ ti yí káàdì o pété tí yẹn ti bá lò pọ̀ olóògbé àwọn ìjọba ìjọ mi tí yẹn bá fẹ́ yẹ́pẹ́ tí yẹn tó yẹn wá fẹ́ yẹn wá padà wá pọ̀ tí wọ́n padà wá fẹ́ padà ẹ̀ bórí yóò pé àtòlù pé wọ́n á má lè yẹ dáadáa yóò fọ́ mi yẹn lé. a lè rí ra ọ̀nà ohun oníjàgbá ìfọ̀. Olúwo ẹ̀kúrú ni ẹ̀tọ́ lóbìnrin ní láti ṣe tó lọ́kọ̀ kókò òun. Ó ní àìkẹ́ ìtọ̀ láti òun ní ìtọ̀ ní olùwò stamp ẹ̀ tó bá lòun stamp ẹ̀ tó bá lòun stamp ẹ̀ á ní ṣẹ̀rí akọ̀rọ̀ ṣẹ̀rí akọ̀rọ̀ á gbé nínú àwọn méjèèjì ṣẹ̀rí akọ̀rọ̀ tó bá rí pé ó yẹ kí ọkọ rìlísì ẹ̀ wọ́n fẹ́ lo irú ẹgẹ́ bí ọkọ ló fẹ́ rìlísì ẹ̀ ṣẹ̀rí akọ̀rọ̀ máa wá gba ojúṣe ẹ̀ ṣe máa bà ṣe obìnrin kò ní pé gbèsè mọ́ ó dẹ̀ lọ bẹ́ẹ̀